náà ni waqtu ìfìrájì zakat waqtu ìfìrájì zakat àkókò tó yẹ ká yọ zakatul fitr àkókò tí gbogbo onímọ̀ àgbẹ̀nà kò sí tí ò sí apá kankan lọ́dọ̀ gbogbo àwọn àfáà Kùránì náà sì ti gbé gbèdékèlé òun náà ní tọ́ ọgbó nínú ẹ̀kọ́ tó rí kọjá pé Ọlọ́run bá sọ pé kọjá afúláhà máa tàzákà wàzákà ààyà yẹn fi wáyé pé ààyọ jákà ní nítòsí ìgbà tá a bá ń lọ ìdì hmm, ààyè yọ lẹ́yìn bàtà bá ti ẹ̀yẹ́dì ó fi yá pé àkókò tá ọjọ́ bí dáadáa ṣe pọ̀ ń bẹ̀ tó tí nǹkan bá pọ̀ tí dáadáa bá wà ń bẹ̀ dáadáa lọ níbẹ̀ ṣùgbọ́n Islam ní dáadáa gbogbo aspect tá a fi máa ń ṣèjọsìn fọlọ́run ọba àwa tún ní dáadáa nínú bá ṣe yọ zakato nípa àkókò rẹ̀ ẹ ká lọ yíyọ ó ní àkókò méjì àkókò àkọ́kọ́ òun náà ní àkókò tó dáa jù Mm, eh, yọ́ eh, wà máa bẹ̀rẹ̀ min gurubi shamsi laylatal eid ila al eid yọ́ máa bẹ̀rẹ̀ tí ọba ti jẹ́ pé ọ̀la lọ́dún alẹ́ òní yìí tá àmàpọ̀lá lọ́dún yìí tá a bá ti kí magribi tán ọbẹ̀rẹ̀ nù yọ́ wà parí títí tá a fi kírun eh, àkókò tó dáa jù nù mm. wọ́n á tún lọ mọ̀ pé àkókò tó dáa jù ìtàrùn orin náà ìkan tún wà tó tún dáa jù kan náà sọ mm, mọ̀ pé láti máa yọ zakatul fitr àkókò tó dáa ní títí tí ó fi di àsìkò èyí àkókò kan tó wá ń bẹ́ẹ̀ tó tún dáa jùlọ ń bẹ òun náà ni lẹ́yìn sọ̀dátul fajr lẹ́yìn àsùnbọ̀ ọjọ́ ọdún títí tí ó fi di àkókò tákìmọ̀ yìí ti bẹ́ẹ̀ ẹ̀rí bí àkókò yìí ìdí tí a fi sọpá àkókò yẹn lọ dáa jù òun náà ni pé wọ́n fẹ́ nù sẹ̀rẹ́ àìsílámù tí ìjọsìn bá dàpọ̀ mọ́ ìjọsìn àmọ̀mọ́ dáa púpọ̀ ẹ̀pẹ́ òǹkásùn bá àti báyìí ó sì yọ ó sì mọ̀ sí ń yọ náà ó ti ń lọ sọ́nà ìjọsìn ọjọ́ ìmọ̀ àwọn ènìyàn àwọn àǹfààní tó wà bẹ́ẹ̀ nìyẹn so bákan náà àkókò nì yọ jẹ́ àkókò tó jẹ́ sí pé ẹlòmíì ti rò pé tó ẹjá sálọ yìí aláìní aláìní sájà lọ àkúmọ̀ bí ó ṣe níbi tẹ́ ti lọ lójú ọ̀nà lọ́ba ara fàlá sọ pé wà ó àkẹ́ gbà lọ́ba gbà ẹ̀rí pé oore òjijì lọ́ba ni Eh, ìdùnnú tí ó bá ilé òun ó yàtọ̀ sí ìdùnnú tí ó bá inú tẹ́pẹ́ ti gbóúnjẹ látànà kalẹ̀ eh, yóò ti yọ ńgbà tó gbà nì pé inú òun dùn kó òun lóúnjẹ tó máa jẹgbà ṣùgbọ́n tó bá lójijì yẹn orí wà mẹ́ púpọ̀ fún mi tẹ́lẹ̀ ní àkókò tí ó dáa jù tá yọ jàkátà ìkílẹ̀ ríwá lórí àwọn náà ni àdíjọ pé fáwọn bá rọ̀sùn sallallahu alaihi wa sallam zakat al-fitr wa amara an tu'adda qabla khuruji an-nas ila as-salah wa amara an tu'adda qabla khuruji an-nas ila as-salah bẹ́ẹ̀ eléyìn ẹ̀bá nù délé yẹn ti wà nù rìn tá a bá fẹ́ gba ládá tó kún rẹ̀ atúnlákòókò kejì tó yẹ sí pé àkókò náà ó náà dáa عليه زكاة الفطر عنده إيه؟ هنا يعني قبل العيد بيوم أو يومين قبل العيد بيوم أو يومين آه، تبع صحابة النبي رضي الله عنه آه، كانوا يعطون المساكين كانوا يعطون المساكين قبل الفطر بيوم أو يومين قبل الفطر بيوم أو يومين فكان إجماعا منهم فكان إجماعا منهم آه بين Hmm. yọ́ ma jẹ́ pé a lè yọ́ ní àwẹ́kù méjì àwẹ́kẹ́ ọkàn hmm, ẹni pé on 28 àti 29 a lè máa yọ́ lọ ní 29 a 28